ليجي يتوقف الله الشيء وصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم كلا الصلاة والسلام على النبي والصحابة أتي وقوات وبعد أن شاء محمد صلى الله عليه وسلم تجي يوم يوم القيامة gẹ́gẹ́ bí ìṣèwádìí في ìdíbàyìí tí àwọn bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọlé ọ̀rọ̀ náà lẹ́nu àkókò díẹ̀ tá a fẹ́ lò a fẹ́ fi àkíyèsí wá sí ọ̀rọ̀ kan tí àwọn ìwà Muhammad sallallahu alaihi wasallam tàbí ìṣọ̀lẹ̀ fún wa. gbogbo mùsùlùmí tó bá ti fẹ́ bá ọlọ́run ọba rẹ̀ dáadáa òun náà lè kájọ sọ́ọ̀tì ọ̀rọ̀ yìí gbogbo kàn wá òṣìṣẹ́ ní kí òkú là ń lọ àkíyèsí sì ni látọ̀dọ̀ lọ́wọ́ àwọn fún mi ẹ̀rí bá wá kíyèsí bẹ́ẹ̀ ó kú oríire o ó láti lè sóríire tàbí kí á mú ìlú ó kú oríire ayé ó sì kú oríire tó láti yá ẹni tí ò bá wá mú tuntun àtàyé nínú yóò ti mà fún ìfọwọ́ ara àti ìṣẹ̀lẹ̀ àwọn àfọwọ́ àdéhùn àti àfẹ́yìn. رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ورضي الله عنهما وعن الصحابة أجمعين ونصره قل أن هو محمد صلى الله عليه وسلم قال لرجل وهو يحل قل أن لم ذلك قريبا أنا الوصول وهو يحل ورجع النبي وصول النبي في سواك pírísìpù kan fi bẹ fún àwọn ìsìláàmù ṣe alẹ́ ìbọ̀rọ̀ kò lè rọ̀mú lábúlé láàbù tó so ìsọ̀rọ̀. táà náà bá sọ̀rọ̀ dáadáa tó dájú pé nìkan ẹ má rò pé nìkan bí wá mú gbogbo wa ọ̀rọ̀ náà bá mi. ǹjẹ́ kí lọ́rẹ̀ àdébí sọ̀kọ́ kò ní náà pé ìtẹ́ni kọ́ńtán kọ́ńtán ìtẹ́ni kọ́ńtán kọ́ńtán kọ́lákọ́lá anábì ní ìyọkùnrin tètè yára lu nǹkan márùn kan tètè mójútó nǹkan márùn kan kọ́lákọ́lá síwájú nǹkan márùn nìyí tó jẹ́ dàbí dìbò nǹkan márùn tó gbọdọ̀ kọ́lù dára ìgbẹ́ni kọ́lá kọ́lákọ́lá nǹkan márùn kan ó bá ọ láyé ọ̀rùn láyé àmọ́ nǹkan márùn yìí tètè ló mójútó wọ́n fi ṣeré o kábùlákàbù kí nǹkan márùn tí ò wá ní kí ọ lè ní nǹkan márùn ní ìwò tó wá dé àwọn nǹkan náà wọ́n dà lọ́wọ́ yìí tí wọ́n anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábíwá ní ṣọ̀dáàbá قبل هرمك شبابك قبل هرمك Ànábì ní ìgbà ọ̀dọ́ rẹ tètè lò ó torí ìdàkejì rẹ pọ̀ kí ní ìdàkejì ìjọ́dọ̀ òun náà nìkan gbó tọ́ ọ bá tètè lu ìgbà ọ̀dọ́ rẹ dáadáa ogbó kàwọn ọmọ bẹ́ẹ̀ tẹ̀wọ̀n fẹ́ ní bá ti gbélé ayé tó dàgbà yóò lùgbà ọ̀dọ́ àti òní lùgbà ọ̀dọ́ ẹni bá wá lùgbà ọ̀dọ́ rẹ̀ tó lù ú bó ti yẹ kí yóò lù ú tó bá dàgbà kí ni wọ́n mọ̀ nípa ní wọ́n mọ̀ nípa dùn ayé lù ẹni tí ò bá sì lò ó bó ti yẹ kó tètè lò ó tí wọ́n bá dàgbà sí náà mọ́tí ọmọ rí dàbúláyé náà ní ọlọ́mọdé ní àti orí dàbúláyé ọ̀rọ̀ ní ayé lásán lò ó bí ti wá rí náà lórí ọ̀rọ̀ àdìyàmọ̀ náà bí ti rí lórí ọ̀rọ̀ àdìyàmọ̀ náà àfi kásẹ̀tì kọ́kọ́ lu márùn tí máa ń bẹ lọ́wọ́ wa ṣáájú tí márùn tó tẹ̀lé tó tẹ̀lé yorùbá náà ti sọ̀rọ̀ látàrí láàrin náà yorùbá sọ pé àgbà tí ò bá fẹ́ ò sọ̀rọ̀ kí ni yóò ti jàmọ́ yóò kẹtọ jáde nù àásì máa ń pọn mi kalẹ̀ ní nítorí kíni nítorí òjò ẹ̀ so ìgbà ọ̀dọ́ àá máa ń lò dáadáa ní nítorí ìgbà ògbó torí ìgbà ògbó òde Sewari níbi ọ̀rọ̀ ilé ayé agbọ́dọ̀ mójú tó bá ọ̀dọ́ wa níbi ọ̀rọ̀ ìsìn wa tá a ti ṣe yìí náà mójú tó ìgbà wa mẹ́ tọ́rọ̀ ilé ayé wa tá a bá tètè mójú tó níbi ìgbà tá a bá ń jọ̀dọ̀ bá a bá arúgbó tán àwa pàdé ìgbà bí yóò bá sì mójú ẹ̀sìn gbà ti ń bẹ àwọn bàbá kan bẹ lóyún wọn jíjẹ ká pé á ah, àwọn òbí tí wàá náà sì náà wà lọ lẹbi wo ní mọ nípa ní kí wọn ti máa wò. káwá ń jẹ ká lẹ́nu pé kí wọn òun ló wá di wá di nǹkan táwọn wá sáwọn bí wọn ló bì. àwọn ẹlòmíín bẹ́ńgá táwọn òbí wọn rán wọn lọ ní èwe wọn ya nígbà wọn òbí lọ́wọ́ wọn sábọ́ wọn lọ́wọ́ ni. ó dé nígbà tán ní dẹ́gbẹ́ wọn ti wé pípa ṣe wọ́n jẹ ká ní ó ti tẹ̀yìn máa ń wò sáré tí gbogbo ọ̀dọ́ gbọ́dọ̀ èdè máa ronú ní pé ìwọ náà wàá bá láwọn àgbàlagbà tó ń rí ta ọmọ rí wọn tó kè àwọn eléyìí tó kẹ́kọ̀ọ́ àwọn tó kàwé tó kéwú tó mójútọ́rọ̀ lé ayé wọn àtàwọn eléyìí tó ń kà tó ń mójútọ́rọ̀ lé ayé wọn báwo ni kálukú ṣe ń lo láì fún wọn ìwọ náà kẹ́kọ̀ọ́ mẹ́ kódà bàbá tó bí ọ ọmọ fi tàkójúwe bàbá mi ò kàwé kò ké kúrò kiri bàbá kiri kan tó kàwé kí kúrò náà kiri ibẹ̀ ni wọn náà fi mọ kí ni wọn náà fẹ́ mú èyí wọn ti pọ̀ tàbùkù bàbá rẹ̀ èkìtẹ́lì kọ́mùsá kọ́mùsá kọ́mùsá ọba tẹ́lì lọ́gbọ́ yìí ti di lùgbà ọ̀dọ́ ìgbà sí ní òdodo ìgbà òkú torí tó òkú dì àyàfẹ́ tọ́lọ̀mù bá kọ́ fún yíká gbàgbọ́ ní. gbogbo ẹni tó bá sì ti dàgbà tọ́jú mẹ́rin lé fi fi fi fi fi ọtí lùgbà ọ̀dọ́ kọjá ó yàgò náà fún irú ẹ̀ ìlú rẹ̀ fi lòó. àwọn òwú àlọ́dọ̀ ìgbà wo lè gbà ọ̀dọ́ tàbí ìṣọ̀ fifteen years àwọn ọmọ fifteen àwọn ọmọ seventeen àwọn ọmọ eighteen ọmọ twenty ọmọ twenty ọmọ thirty ọmọ thirty àwọn àkókò káńtì nígbà òwúrọ̀ ṣẹ̀ṣẹ̀ nínú ìgbésí ayé ọmọ nìyẹn àkókò tó lágbára jù nínú ìgbésí ayé ọmọ náà àkókò yìí ṣe é ṣe yẹn bá ilé ti sí lò tó bá ti kọjá àkókò ìpèlè gbádùn ẹ̀yẹ àkókò èèyàn jìyàn máa ń ní ike ibẹ̀ àkókò yẹn yóò júwe ọ̀la yẹn bí yàrá bá ti wú àkókò ní máa ń júwe àkànlá ah, alágbájá bò ní oṣù yìí ẹni bá ti fi àwọn stage náà kalẹ̀ ọmọ mi tún fi ṣe jẹun sí eighteen twenty twenty five twenty six twenty seven thirty thirty three thirty five kódà thirty seven gbogbo àwọn yìí náà ti kú olú ọ̀dọ́ ẹni bá ti lu àwọn àkókò yẹn rọ́ọ̀fù ẹgbọn àwọn orú wọn gbà tí wọn bá mẹ́nu ní forty forty something ẹgbẹ́ lè fún mi àwọn ilé ìfowó ní a full àkọ́rí it's a full whatever sódò tí yẹn bá jẹ́ pé ìwà òpònú lọ ń bá bọ̀ ìwà ń bọ̀ lọ́wọ́ títí ọdún wa pọ̀ mọ́ ogójì ọdún à káàbì tán mọ̀ ń àánú ọlọ́run ló kú àwọn àkókò ìyẹn gbọdọ̀ sóògùn ìjà yìí ló yẹ kí ògbọ̀rọ̀ gbà ní àdúgbò àbọ̀ hàmẹ́sọ̀lá àtàlà ànábì ìwé ní káàkiri àwọn ọ̀dọ́ mẹ́rin ó mọ̀ ìṣojú kòkòrò fún àwọn ọ̀dọ́ gan-an lórí ẹni gbogbo àwọn àbá islam tí wọ́n bá ń jẹ́ lórí ọ̀rọ̀ islam náà wọ́n gbọ́dọ̀ mọ́ mójútó àwọn ọ̀dọ́ òun mọ̀ sọ́wọ́ lọ́wọ́ sọ́wọ́ lẹ́sẹ̀ ni torí tó bá ti ṣí ẹsẹ̀ gbé ńbẹ̀ yẹn fáńlá nìyẹn tó bá ti ṣí ẹsẹ̀ gbé fáńlá ayémọ́lẹ́ ọ̀dọ́ mi tó yẹ pé ó ṣí ẹsẹ̀ gbé náà ní tó da wúlá ilẹ̀ mi bí a ti gbọ́dọ̀ ti ṣe eré kéde kó yẹ bá mi ní tó bá di kú fún yàn lóyún àbúrọ́kọ̀ náà lóyún gbogbo tó sísẹ́mù rẹ̀ dàrú o tí ò bá tó àìjẹ̀ láwọn òbí tó ju wọ́n tún là tọ́tún lé ní àtẹ̀yí òun náà sọ gbogbo ojú ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ó kàn já pẹ̀lú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sọ́ọ́dún lóyún náà kò sọ ọ̀yá wọn lọ́dọ̀ ọkọ rẹ̀ àyẹ̀wò lọ́rọ̀ rẹ̀ yìí sọ́ọ́dún bíyàn lóyún náà kò sọ ọ̀yá wọn lọ kọ́jọ́ lókù bá ẹ̀kọ́ náà ojú ọ̀nà tó tọ́ ni ló gbà gbogbo yàwó lóyún kan ẹ̀yin bàbá rẹ̀ ní máa bá tọ́ yàwó àtọ̀nà ó sì mọ bẹ́ẹ̀ kọ́ jẹ lọ kò sí dúburú bẹ́ẹ̀ sí láti gbogbo ẹ̀ wá. àyè máa ń yọwọ́ lọ́rọ̀ ọmọ kìí ṣe jọ́tọ̀ ọmọ yín bá lọ́kọ àbọ̀ ọmọ yín láya èèyàn máa ń yọwọ́ lọ́rọ̀ rẹ̀ irọ́ ọmọ yóò níyàwó kìíní kódà yóò níyàwó kejì ẹ̀ sí níbi ìyọ́ lọ́rọ̀ rẹ̀ ẹ̀ sì máa tọ́jú ẹ̀ sí àtẹ́lẹ̀ láti mọ̀ ìfúnpọ̀ tó ti wọlé àwọn ìyàwó ẹ̀gbọ́n ọ̀nù gírí wọn àyàwó lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ wọn kéré jẹ́ẹ̀bà kọ̀ǹtúrò òun náà kéèyàn tó máa ń yọwọ́ lọ́rọ̀ ọmọ bóyá ọmọ oúnjẹ tí máa ń mẹ́nu lébi ọmọ ogójì ọdún akọ́dínlọ àwọn onímọ̀ àwọn àbá ìgbàanù náà tó ti kókè orí jẹ́ ló rí pé rárá. àmọ́ látara káwọn ti ní ìjà lọ àlọ́wọ́ tá a mọ pàtàkì báwọn ọ̀dọ́ àti wúlò wọn láwùjọ àmọ́ tó lè bí fún wa ó gbàdúrà wọn ẹni kó ní wọn làlẹ́ ìlú abẹ́rẹ́ ló gbẹ̀mọ́ àwọn ọ̀rẹ́ lọ èdè tẹ́lẹ̀ kọ́ńtán kọ́ńtán. ìkámárà ní èdè ìlú dáadáa ló jẹ́ sí àbẹ́sọ̀ láàṣọ lásìkò rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ lálálálálá àwọn ọ̀dọ́ làlẹ́bí wọn ti síbẹ̀ nínú àwọn ṣe Islam tọ́lọ́ bàbá wọn ti àwọn ọ̀la wa náà àwọn làlẹ́bí wọn ti síbẹ̀ kódà tó ti ń dé ṣe ojú ogun àyùmọ̀ yóò kó sáà yóò bá ti kéye òdarí ẹ̀ àwọn ọ̀dọ́ ní òmọ̀ ikú máa fi àyíkí àti tọ́lú lọ́jọ́ bá ń ta àlọ́ àwọn sàkábàjọ́ bẹ̀rẹ̀ kó máa fi àwọn ìdámọ̀tò ìdílé lẹ́yìn àwọn ọ̀dọ́ àwọn tí ó mọ̀ sí ìdílé lò kó bẹ́ẹ̀ náà yẹ lọ lójú ọ̀fọ́ lọ́dí fáwọn yẹn ní Islam kó máa rẹ́rú àwọn mọ̀háàbí ní ìjábà ní àwọn ọ̀dọ́ tètè láwọn àsìkò tá ànábì ìmí ìjẹ́jẹ́ ń lọ́mọ twenty years ìmí ò ọmọ seventeen years lọ àpèjú ẹ̀sẹ̀ ti sáàmù kí nìyí lẹ́yìn ó náà yíwò ẹ̀mí àwọn èèyàn tó ṣe kì í gbà tó ló ṣẹlẹ̀ rẹ̀ ogun ṣẹlẹ̀ ní anábì ló kẹ́ ilẹ̀ lọ nígbà ogun yìí anábì wá fún ìyàwó èèyàn ìwọ ìwọ ìwọ ìwọ ó ti ṣàwọn ti pọ̀ dáadáa anábì ló ń gbé wá nínú ìlú ẹni tí ó lì í lórí ogun yìí kò ní sáàmù kí nìyí lẹ́yìn ìsáàmọ́tún ibi ní ìsẹ́yìdì lọ́jọ́ náà ìjọba 17 years ago anábì náà ní ìlú tó wá ṣe ta àwẹ̀ sí àsìkò olúwádà nẹ́bí ààrẹ ìlú òní títà nẹ́bí dídí ṣọlá so kíkú ànẹ́bí dá nẹ́bí kò láyé gbogbo afẹ́gbẹ́ fún afẹ́ kírun sí lára gbogbo àwọn ọ̀rọ̀ tó lọ lórí yìí tó fi di gbogbo ànẹ́bí ní ìdíjọ́ kejì ó ń dalẹ̀ ọjọ́ kejì tọ́tọ́ wa mọ múra tó wù láti tètè kò jẹ́ káwọn tó gbẹ kán lọ tó gbogbo yòówù láyé lọ. ègbó pé wọ́n ní àdúgbò ọ̀lẹ́ ọlọ́run bá ara àwọn iṣẹ́ bá ti kọ́kọ́ ṣe náà ní gbẹ́dọ̀ àwọn ọmọ olùkọ́ àlẹ́bí ti dè é lẹ̀ oko tó sì ní kí wọ́n lọ ó yà á báwọn kan ti náwó náà àgbàlagbà náà sọ ẹ àwọn wá pè ní ìpínlẹ̀ tó ṣáì láti establish lẹ́ni bá a fẹ́ sọ ni pé ẹwẹ́ mi tó tiẹ̀ tó lajú tó dàgbà jùlọ tó lóye ogun lálọ́ àkọ́mọdé máa wá darí wa yóò darí wa yóò fà wá lọ́ta lọ́wọ́ Abubakar rẹ̀ wá àmì ìrọ̀ à ànábì yìí rí ọmọdé kó tó ń yàn sílẹ̀ òun náà ni yóò bí ìdí ìlọsọ́jọ́ òun ìsáfọ́ náà bí ìdí ogun lọ ó mọ̀ lórí wa lẹ́yìn ó lé gbogbo òun ló kú ìkú ní wọlé ẹ dákun àwọn ọ̀dọ́ ti wa láwọn ọmọ tẹkun sí eighteen twenty jan lẹ́yìn ṣé ọ a ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ débi lọ́kàn wọn ò balẹ̀ dé kankan lọ rèé báwa mú tó gírí player ní láìsí dàbí kọ́lé lọ́wọ́ tá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ débẹ̀ ẹ ti bá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ débẹ̀ irú wọn ló tún yẹ kọ́ mọ́ sẹ́rú sẹ́bẹ̀ ọlọ́mọ eighteen years lọ́wọ́ ọdún wa ń dà fún káàkiri irú ọmọ mi ó yẹ káwọn ẹ̀kọ́ kan ti wà lára rẹ̀ débi pé ìṣẹ́jú ọmọ ṣe ìṣẹ́jú ọmọ ká ti ní kẹ́ yẹ ẹ̀dùn tí ó débẹ̀ tó mọ kọ̀ tó àwọn èèyàn lórí ẹ̀rọ ẹ̀sùn lẹ́yìn báyìí eléyìí ẹ̀sìn báyìí táwọn fífi àgbọ̀mọ̀ tó lọ́mọ tó mọ̀ dárí wá rẹ̀ nígbà táwọn náà bá dúró lè darí àwọn ẹ̀kọ́ táwọn náà kọ́ lọ lé níbi àtúnyẹ kí gbogbo wọn kó dúró àwọn ọmọ wa. ọmọ òun wà bá àkọ́wọlé kọ́ ẹlòmíì bó ti lò pété ayé tiẹ̀ tó gbọ́ ẹbí jẹ́gẹ́jẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló tún dìsáìdì fọ́mọ náà ọwọ́ àtọ́mọ sixteen seventeen years lọ́wọ́ ẹ̀kọ́ ń dà wọ́n lé àwọn mọ́tò ẹ̀rín káàkiri àdúgbò wọ́n wá ń bí dàkúdà tíẹ́tì lọ́dọ̀ éjì kan wà ní éjì pé ibi tán bá jáde ni gbogbo nǹkan bí mo wù wọ́n ti ibi tán bá ilé ńlẹ́gbẹ́ máa ń rí àwọn ọmọ tó bá láwọn ẹ̀fẹ́ yà àwọn ọmọ kọ́ ọmọdé ẹ̀mọ́ rí wọn tọmọ ìyẹra wọn tó wọn gbẹgbẹ gẹgbẹ wọn àwọn ọmọdé ẹ̀rí tọmọ rí múlò ẹ̀rọ wọ dáadáa irú àwọn tó wà ní stéèjì báyìí torí stéèjì yẹn stéèjì tí gbogbo nǹkan máa ń fẹ́ wù wọ́n ṣe stéèjì táwọn náà fẹ́ sì ká ìdílé sí ayé wọn stéèjì bá wá sí ìgbà wọn mọ́ nípa rẹ̀ wọ́n ti dájú àkùdá àwọn akẹ́bàrà mi yà kọ́kọ́ rẹ̀ rẹ̀ o ẹ̀ tètè mú o kọ́bùlà kí márùn ní òjò ní ọ̀dọ́ gbọ́dọ̀ ṣe islam àsìkò ọ̀dọ́ ní ẹgbẹ́ ti kẹ́kọ̀ọ́ abẹ́ tẹ́wù abẹ́ gbọ́ àti abẹ́ mọ́rọ̀ lọ́wọ́ àgbẹ̀ abẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ làánú ti gbogbo ẹ̀ yóò lè jẹ́ àǹfààní fún yẹn láti lè lò ó àmọ́ gbogbo àkókò ọ̀dọ́ rẹ mẹ́lẹ̀ ọ̀dọ́ yẹn kọ̀ọ̀kọ́ ìdílé mi yóò wá bọ́ bí àtúbá yá máa padà sí ìtúbá bá yà òun kì í já gbogbo èyí mọ́ni tó bá yà òun àmọ́ kì kèé padà yá ó máa ń padà ń dàgbò gbogbo àwa bímọbímọ àti àwa tá à ń jẹ ọmọ tá à ń jọdọ tètè ronú ara bá tó sọ yìí tètè máa ní fúlàní ní ìfọ̀rọ̀ ní ayé má jò ó sí ntí ò ntí ò kó tó tí wọ́n ti darí rẹ̀ sí lọ́mọ yìí tètè mú nǹkan bíi ọ̀rọ̀ ní ayé rẹ̀ mú nǹkan bíi ṣe ọ̀rọ̀ àlùkìyàmọ̀ rẹ bójú tó yẹ náà dáadáa kó tó di pé gbogbo owó wa ń dà fún bàbá mara àwọn nǹkan wo lọ́dọ́ wa ló ń tọ́lọ̀ nínú orí tọ́lọ̀ ní ayé ara rẹ̀ àwọn onímọ̀ wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ bí akójọ pé yóò gbọ́ láti ẹ̀sìn lẹ́nu jù àkọ́kọ́ ni pé ọ̀dọ́ gbọ́dọ̀ ní sáǹkì àlùkòlùwà àlùmárà àlùkòlùwà ìtumọ̀ àlùkòlùwà ti pé ọ̀dọ́ máa ń ní role model ọ̀dọ́ máa ń ní tàlùmí náà fẹ́ jọ lọ́jọ́ tó gbó òbí máa ń pọ̀ ọmọ rẹ̀ tó kọ́ ni pé ta lọ fẹ́ jọ náà kí ni wọ́n fẹ́ jẹ́ lọ́la bẹ́ẹ̀ à mo fẹ́ di àpá ìlànà ó yá nínú àwọn àpá àtàlù òkú ọ̀fẹ́ jọ à mo máa ń gbọ́n pa ṣẹ́kù Islam nínú tèmi yà sẹ́ni tó fẹ́ jọ nu bá ti níbẹ̀ ni alhamdulillah ó yá bóun ló ti wá kù tí wàá fi jọ ṣẹ́kù Islam ibnu Taymiyyah rahimahullah àwọn òbí rẹ̀ wà ràn lọ́wọ́ kínní kan kínní ràn lọ́wọ́ yẹn ni pé tọ́mọ ní o bá ti dé lẹ́wù kéèyàn mọ ká nǹkan kó mọ yé yẹn fún rẹ̀ wọ́n wà lọ ka ìtàn gbèsè ayé Sheikh Islam Ibn Taymiyyah wọ́n wà mọ́ sàlàyé rẹ̀ fún bó ti lọ ayé rẹ̀ o bó ti máa ń ṣe rèé o ètò máa ń mójútó rèé o ètò máa ń ṣe rèé o tó ọmọ ìyẹn ò rí gẹ́gẹ́ bíi pé ẹni tí mo fẹ́ jọnu ṣe sọtọ́lọ́ bá sì ní kọ́mọ èèyàn lọ rèé jọrú àwọn tá à ń dákọ̀ yìí à torí fáwọn eléyìí àwọn gan ní Islam kí lápò wọ́n jọ mọ́ àwọn ní Islam a ní bàbá rí wọn àrí Islam mọ́ o ọlọ́run kan lò wọ́n sábà bíi pé iṣẹ́ tí wọ́n ṣe nínú Islam ọ̀rọ̀ wọn kọjá afẹ́fẹ́ máa sọ̀rọ̀ Islam kẹ́ yọ wọn kú mẹ́ ìrántí aláǹsọ̀rọ̀ Islam ẹ yọ ẹbí tèmi ẹ̀ lè yọ kú o òun gan fúnra rẹ̀ ti di tó ṣe pé eyín táwọn èèyàn fi dá sí ìsìláàmù lọ́bi ràn lọ́wọ́ ó ju tọ́gọ̀rọ̀ ẹlòmíì gan fi dá sí lọ. so ọ̀dọ́ máa ń wo ta ni role model àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ń lu tí ọ̀dọ́ gbọ́dọ̀ mójútó táwọn òbí sì gbọ́dọ̀ mójútó fún ọ̀dọ́ ó náà ní pé ta lọ̀dọ́ ń bá rìn ọmọ rẹ tó jọ̀dọ̀ ọmọ fifteen sixteen seventeen àwọn tí bá ń bá rìn ni ó mọ kọ́ tanabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni arrajulu ala dini khalili falyanzur ahadukum man yukhalil anabi lọmọ nìyẹn láyé orí ẹsẹ̀ tí ọ̀rẹ́ ayò rẹ̀ bá ń ṣe lòun náà wà anabi ní kẹ́ni kọ̀ọ̀kan ní ìyá wòye sí ẹni tó wò ó bá mú lọ́ọ̀rẹ́ ayò torí ọ̀rẹ́ ayò rẹ̀ ń in tó bá ń ṣe lọ́mọ sí ní lárúbáwá bẹ́ẹ̀ parí ọ̀rọ̀ wọn lárúbáwá ní asọ́hìbú sáàhì asọ́hìbú sáàhì sáàhì lárúbá ní àsáàhì ẹni tá a bá ti pè ní ọ̀rẹ́ sáàhì ìmọ̀ ń gbèyàn lọ ni ọ̀rẹ́ mọ̀ ń gbèyàn lọ ni ìjọ tọ́rẹ̀ rẹ bá jẹ pé ọ̀rẹ́ tiẹ̀ tọ́ ní àfa oníkéwu ní ọ̀rẹ́ rẹ ṣe pé ọ̀rọ̀ tiẹ̀ abẹ́katira islam abẹ́ṣe kíní kan kí láwọn afá islam sọ kíní ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí tó bá ṣe pé irun tí ń ṣe nu ìwọ náà ìwà tó ọmọ wúlò ìwọ náà ó ṣó interest pé náà fẹ́ mọ kíní tó bá ṣe pé ọ̀rẹ́ tiẹ̀ kò sí tó kàn pẹ̀lú gbogbo yìí kó kàn mọ́ ẹni kiri àdúgbò bá ní ìwọ náà rú tọ́ ọmọ sí náà nìyẹn ká ní tẹ́lọ̀ rẹ̀ rẹ̀ níra ní ọjọ́ àìrí bẹ́ẹ̀ kọ́ṣẹ́ o ìròrí yẹn náà yóò bọ́ sórí tiẹ̀ náà ní ẹyẹ pé ní tí ó kọ́kọ́ ní ni pé kọ́kọ́ ní role model ẹni tí mo fẹ́ jọ rèé ẹni tí mo fẹ́ jọ yìí àwọn èèyàn tí wọ́n mọ̀ jẹ́ pé èyí mọ̀ wò wọ́n kọ́ṣe tánì lórí irú àná rẹ̀ òun rèé èyí ò wá ní ìròrí tiẹ̀ yóò padà affect ẹ̀ àwọn àgbàlagbà tẹ̀ ń bẹ́ kalẹ̀ ẹ̀ lè mọ jẹ́rìí sọ̀rọ̀ gbogbo wa náà la lọ́ọ̀rẹ́ ẹ mọ wọ àwọn ọ̀rẹ́ wa o ṣé ìròrí wa máa ń sábà yàtọ̀ kì í yàtọ̀ kódà nígbà míì tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹlòmíì rẹ̀ á tẹ bá gbé ọ̀rọ̀ yìí dọ́dọ̀ ọ̀rẹ́ mi ní tí ó sọ̀rọ̀ kí ló bá dé pé torí wọ́n ti jọ rò pọ̀ ẹni téèyàn bá sì ń bá rìn àwọn ìwà rẹ̀ ìṣe rẹ̀ ìròrí rẹ̀ yóò mọ bọ́ sórí tolúwa rẹ̀ náà ìdí lè lọ fi pé hadithi tí a ń kà fúnra wa yìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni tó rẹ̀ yẹ pé gbogbo àwọn ọ̀dọ́ agbọ́dọ̀ máa lọ mójútó àwọn nǹkan wọn náà bákan náà nínú kan tí ọ̀dọ́ gbọ́dọ̀ lọ mójútó òun náà ni istismarul awqat nínú ẹni tó máa ń sábà aráyè jù ní ọ̀dọ́ wa ọ̀dọ́ máa ń ráyè gan torí pé kò síyàwó kò sọ́mọ kódà wà lọ́dọ̀ ń lọ bí ó tún ráyè torí bó ṣe ń lọ bí náà tí wọ́n ráwọn àyè tá a máa ń nìyẹn ẹ jẹ́ ká tètè máa lọ lò láti máa fi wá ìmọ̀ tá a máa fi kọ́ ká máa lọ wá ìmọ̀ tá a máa kọ́ tàbá tó wá fẹ́ kọ́ nímọ̀ ká tó wá máa tún fi ètò òfin abá tó lè tún rí ìmọ̀ míì náà máa kọ́ mọ́ kékeré olùfẹ́ kọ́ pọ̀ tí ń kọ́ kéwì tó wà wí kí mo tún lè mú mọ́ kínní yìí torí pé ọlọ́wọ́ bá fún ọmọ nìyẹn nílà káìdé bíi pé ó lè máa ṣe nǹkan méjì mẹ́ta papọ̀ nígbà míì ìyẹn tọ́lọ́mọ́ sànù ọmọ nìyẹn bíi ẹlòmíì sì ń bẹ bíjọpọlọ tiẹ̀ lè jẹ́ ẹ̀ṣẹ̀ dé pé ẹyọ kan náà ló yẹ kó mójútó á ó yẹ bá ń kàwé lọ́wọ́ ní ọjọ́ òkòrò tí má ti skul dé kí ni mo tún lè mọ lọ ṣe jẹ́ mọ lọ lé kí ó rọlẹ̀ ókè ilé kí ó lè mi lọ kí mo tún lè mọ ṣe jẹ́ tí mo lọ kọ́ nǹkan báyìí pẹ̀lú seriousness yàtọ̀ sáwọn ọ̀dọ́ tiwa tá a nílé ní tó ṣe pé ilé ìwé ni wọ́n ní kẹ́ lómi ò lọ ọ̀tọ̀ níbi tí yóò mọ̀ gbà lọ ilé tí ó ní wọ́n lè jẹ́ lómi ó mọ lọ ọ̀tọ̀ níbi tí wọ́n mọ gbà lọ ọwọ́ àwọn òbí lọ́pọ̀lọpọ̀ orú nǹkan báyìí sì ti wọ́n wá nítorí pé wọ́n ti kọ́ ọmọ yẹn láwọn ẹ̀kọ́ kan tí yóò ràn án lọ́wọ́ nígbà tó bá dépò ọ̀dọ́ tó láwọn ẹ̀kọ́ kan ń bẹ tó ti máa ń bẹ láàrin yẹn láti kékeré yóò ràn yẹn lọ́wọ́ náà nígbà téèyàn bá dépò ọ̀dọ́ àmọ́ mo tẹ́ ẹ̀ fi àwọn irinṣẹ́ yẹn sí lára látìgbà tó ti wà kékeré tó bá da padà dé ipò ọ̀dọ́ náà ìwà pálapàla ìwà rándanrandan náà ló kù tẹ́ mọ̀ bá lọ́wọ́ rẹ̀ eléyìí jẹ́ nǹkan tó yẹ kó pàtàkì púpọ̀ istismarul awqat pàtàkì jùlọ fi talabi al-ilmi shar'i a gbọ́dọ̀ mọ lu àkókò wa ó pàtàkì jùlọ ká mọ fi wá ìmọ̀ islam ìmọ̀ islam sì rè ìmọ̀ tó fẹ̀jú ni tó wò lè mọ̀ tán ìmọ̀ tó fẹ̀jú ni tó wò lè mọ̀ tán títí tó bá ó kí ó lọ tó bá dé padà àwọn tí ẹ kọ́ yẹn tó lọ tó kà tó bá tó kà tán tó wò ó ẹtọ́ ọlọ́run tó ti wá ṣàánú wa alhamdulilayi pẹ̀lú bí táà ti lọ ayédélé ni ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà ti ń láwọn fóònù gidigidi lọ́wọ́ àmọ́ kí lọ́pọ̀lọpọ̀ wọn máa ń fa àwọn fóònù yìí ṣe èyí tí a máa play game èyí tí a máa wo bọ́ọ̀lù mẹ́ èyí tí a máa wo àwọn fídíò tó ti download àwọn nǹkan tí ò wúlò tí ó kàn máa waste time ẹ̀ nǹkan tó yẹ pé dábàá bí òun náà pé kí ni nǹkan yóò fi ṣe ọ́ láǹfààní lọ́la kò sí. irú àwọn fóònù yìí sì rèé kí àìmọye àwọn applications wà download rẹ̀ tó o bá lọ lé kéwì àwọn applications yẹn látara rẹ̀ wàá dẹ̀ mọ alukurani kàkúra rẹ̀ jáde kankan ò ní kọ́ ẹ tí wàá dẹ̀ mọ àwọn applications yìí wà lórí àwọn fóònù tá à ń gbé dání àmọ́ gọ́rọ̀ àwọn ọ̀dọ́ wa lẹ́yìn tó bá ní àwọn fóònù yìí lọ́wọ́ àwọn nǹkan tí ò wúlò ń bẹ òun náà máa ń lò fún àwọn nǹkan tí ò ní ṣe wọ́n láǹfààní òun náà máa ń lò sí àwọn tí ò wá ṣe wọ́n láǹfààní òun wà mọ̀ sáfù. anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam anábì ló gbà wá mọ̀ràn pé irutanim khamsan qabla khams ní kákìtì lo nǹkan márùn kan síwájú kí nǹkan márùn kò tó dé tí ọ̀dọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ eléyìí náà ni kókó tí àrọ̀ra fi bára wa sọ̀rọ̀ lénìí so insha Allah ta'ala tó bá ti wá ń di ní ọjọ́ mẹ́jọ ìvìnìlá á tún wá máa kọ̀ǹtínú lórí àwọn ọ̀rọ̀ yìí náà àwọn nǹkan márààrún yìí ẹyọ kan nínú ẹ̀ lámúlẹ̀ nù ẹyọ kan táwa mú yìí gbogbo wa àṣẹbí tí mò ń sọ ni o àtiwọ́n tó ń gbọ́ ní ọ̀gọ̀rọ̀ wa náà láti kú ò nípò ọ̀dọ́ àwọn tó ti kú ò nínú ọ̀dọ́ nínú wa náà tán sì lè lépa bá ní ó ní pé kéèyàn tètè wo àkókò ọ̀dọ́ rẹ̀ kí ló fẹ́ fi ṣe kí ló ń ṣe lọ́wọ́ kí ni plan yẹn fọjọ́ iwájú ẹ tó o bá ní plan wo àwọn owó lọ́mọ tán lóye lọ ìwọ náà pé wọ́n jòkóó ah báwo ni ẹ̀bí yẹn ti lè ṣe báyìí tọ́lọ̀ fi lè ṣàánú èèyàn kó ṣe ṣàánú ẹ̀yin náà wọ́n máa fún ẹ ní gáì ẹ̀yin tí wàá mọ̀ ṣe rè ẹ̀yin tí wàá mọ̀ ṣe rè ẹ̀yin tí wàá mójútó rè ìyẹn nìtúmọ̀ pé o tètè ń sọ ìgbà ọ̀dọ́ ẹ sódà tó bá di ìgbà ogbó ìwọ nínú ṣẹ́gáàdùn mùsùlùmí alhamdulillah ṣe mo mẹ́nìkan mi dáadáa níjọ́ tí bàbá tó tọ́ wọn kọ́kọ́ ń tọ́ wọn bàbá nǹkan ló bí wọn àmọ́ bí àwọn grandpa wọn ni bàbá yìí wá fẹ́ràn ẹni tàn sọ̀rọ̀ wọn bá ti wá ní kan nígbà náà kéwù làwọn èèyàn máa ń ràn mọ́ wọn púpọ̀ náwọn ìlú òkè níjọ́ náà wọn yìí sábà ràn wọn lọ léèwé dáadáa wọn bá ràn wọn lọ léèwé wọn máa ń ka kéwù yẹn kú ju skul lọ àwọn ará ń tàn sọ yìí gbogbo aládùúgbò ìjà ni wọn jà bí kó máa lọ kó lọ́dọ̀ àwọn eléyìí kó lọ́dọ̀ àwọn eléyìí ó wá ní ọmọ bàbá yẹn míì tóun náà tún dàbí àǹtí ìyá obìnrin lẹ́ni náà fún ẹgbẹ́ àǹsọ yìí ìyẹn wá burú jẹ ìyẹn máa ń fẹ́ sọ pé àfikún ọmọ yìí àmọ́ lọ kẹ́kọ̀ọ́ ni tí ẹ bá ti wá dé báyìí lágbájá ọ̀tún lọ ẹ̀yọ́ ọ̀tún lọ lé kéwú bàbá yẹn ní ọkọ̀ gbàdú káni ọlọ àtàrọ̀ ló ti wọlé ó dà ó dẹ̀ ó dẹ̀ dé ni tó wà lọ́dọ̀ àfa tó ti kíni gan ẹni tá à ń wí tó náà wá ti wá di pé yáyẹn ìyá ìwà ni ọ̀ ń ṣe ra rẹ bàbá yóò tún sáré gbá sílí mọ́ wàhálà rẹ jẹ̀bi wá pọ̀jù kí ni ọkùnrin òrò ní ó ní ọmọ tí ṣe kíríkan látàárọ̀ àtàárọ̀ ní ti ń gbọ́gbé rẹ̀ bàbá ò gbọ́gbé rẹ̀ látàárọ̀ o bàbá mi ti wá kú àǹtí yẹn ti wá kú wọ́n ti kó láyé ẹni awáwí ìwà ń bẹ láyé lẹ́nu a ń ṣe wáàsí fẹ́ni náà ni pé mọ́ ṣe pé fún bàbá yìí mọ́ àtẹ̀ ń ṣe wá àti mo ní pé ìpè kọ́lé yẹn mọ́ṣẹ́ mọ́ fẹ́ràn yín ni wọ́n fẹ́ràn ni wọ́n bá tèmi jẹ́ ni o. bàbá tàbí sọ́nà bàbá yẹn ìmáàmù àgbà lúlẹ̀ bàbá náà wà bàbá ìmáàmù ló ba tèmi jẹ́ èmi náà ìbá mọ́ náà ló mọ tí ìbá dì inú àfa àlẹ́ mi bàbá ìmáàmù ló ba tèmi jẹ́ àbábò ba ti ń jẹ́ ẹ̀yin lẹ́ ba tara yín jẹ́ bàbá náà kàn contribute sí ni ni bàbá ń ṣe báwọn ń tọ́jú yín náà ni àmọ́ ìyá tóun ti mọ̀ pé step tẹ́ ń gbé yóò da ìyá yìí pé ìdá kejì ẹ̀ gbọ́ àìwá mọyì àwọn òbí tó ṣe pé bọ́n ṣe ń ṣera wọn lórí ọmọ wọn nù àìmọyì àwọn òbí bẹ́ẹ̀ àìmọyì ọ̀dọ́ tó ṣe pé òun ló mọ̀ ṣe rẹ̀ yóò mọ̀ tán rẹ̀ yóò mọ̀ dọ́ọ̀jì kò ní jẹ́ kán mọ àwọn nǹkan kan mọ́ ń kò ní mọ̀ pé àwọn kìíní tó jẹ́ kán tó bá yìí tè mọ́ mọ̀ ẹ́ tẹ́lẹ̀ tó bá yẹ kí wọ́n nà ẹ́ lẹ́gàá náà ni wọ́n ó bu ẹ náà ni o tí wọ́n tètè ṣe kọ́ lè júlẹ̀ tó ń rí ọjọ́ iwájú rẹ ni èkìtẹ́ ni khamsan qabla khamsan ìgbà ọ̀dọ́ ẹ̀ ni ó ṣíwájú ìgbà ogbó o ìgbà ọ̀dọ́ ni ó ṣíwájú ìgbà ogbó tó o bá ti lo ìgbà ọ̀dọ́ dáadáa ìgbà ogbó náà yóò jẹ́ nira téyìn ò bá tètè fi ọ̀dọ́ rẹ̀ tètè fi mójútó súnlá nàbùwà muhammad sallallahu alaihi wa sallam kò ní lè dàgbàsókè nínú ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́lú ọwọ́ àbẹ̀yọ́ lè wà kọ́rọ̀ bẹ̀rẹ̀ wáyé wọ́n fọ́lé kó ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédé ojú ọ̀nà ẹ̀sìn islam fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala abdika rasulika muhammad وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك